إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد لو كفوا الله سبحانه وتعالى أكبر صلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أطمى كسواج لوري إذن لك ولتن ترى أصول السنة تتي الإمام أحمد ابن أنبل رحمه الله تعالى أفهم تسواجه وني والتصديق بالأحاديث فيه والإيمان بها لا يقال لما ولا كيف إنما هو التصديق والإيمان بها وني بكنا أبو نيبابو nínú àwọn ahadith tó sọ̀rọ̀ ń pa kádàrá láyé kọlù lima a ní sọ wípé why tó fi rí bẹ́ẹ̀ wàlá kayf a ní sọ pé báwo ni إنما هو التصديق والإيمان بها èyí tí ó jọ́nà àyàn lórí tiwa òun ni kí agbàgbọ́ gẹ́gẹ́ bí nǹkan tí a ti ṣàlàyé fún wa ẹ̀sìn wa ó pín sí àdìọ́kàn àti àwọn àkàn àwọn nǹkan tí a ṣe ń ṣe nínú ahadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam àwọn kankan bẹ tó ṣe wípé ìsan fẹ́ lọ́dọ̀ wa òun náà ní kíká gbà wọ́n gbọ́ ìsan fẹ́ lọ́dọ̀ wa òjùbá náà lọ gbà á gbọ́ wọ́n ṣe sọ ni ó ṣe gbà á fi ọpọlọ gbé e láti lè fi gbá dànù kò bá láká ìmú ó takò láká ìmú ọlọ́run ò lè sọrú nǹkan báyìí ànábì ò lè sọrú nǹkan báyìí àwọn nǹkan tó bá ti rin ilẹ̀ wọ́n ní ká nú ẹ̀ ká nú ẹ̀ bẹ́ẹ̀ lára ẹ̀ làwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú kọ̀kọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ ń pa àwọn màláìkà lápèjúwe ààrí wọn ṣùgbọ́n a gbọ́dọ̀ nígbàgbọ́ nínú wọn ààrí allahu subhanahu wa ta'ala fúnra agbọ̀rọ̀ nígbàgbọ́ nù rẹ̀ ṣe nígbàgbọ́ ìkànnù ìkejì ní bí àwọn nǹkan tí wọ́n fẹ́ ká ṣe bí irun táǹkì àwẹ̀ táǹgbà áàdì táǹṣe zakata ń yọ àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ń pè ní ahkam àwọn ìdájọ́ a ní eléyìí láti lè implement yẹ àìkú ẹnu a máa ṣẹlẹ̀ láàrin àwọn àfa lórí eléyìí ṣùgbọ́n àwọn mi ń bẹ nú àwọn ọ̀rọ̀ wọ̀nyí tó ṣe wípé ó clear dáadáa ẹni tó bá fi lè ṣe nǹkan tó yàtọ̀ sí nǹkan tó clear dáadáa yìí oníbídíà ni ṣùgbọ́n mi nǹkan tó ní ṣe pẹ̀lú àdìọ́kàn tó yẹ ká gbà èyí ń àgbà bẹ́ẹ̀ ni ẹni tó lọ ń tu sí nǹkan mi yàtọ̀ sí nǹkan tí ó clear nínú alukur'an àti sunna oníbídíà ni sọ̀rọ̀ jẹ́ pé tàbá ń sọ̀rọ̀ pa pípé èèyàn kan oníbídíà èèyàn kan onísúnnà ìjẹ́ oníbídíà asábà máa wáyé púpọ̀ níbi àwọn kan tó ní ṣe pẹ̀lú in tó kí ẹ máa gbà gbọ́ bó ṣe yẹ kó gbà gbọ́ ju àwọn nǹkan tí ó ní í ṣe pẹ̀lú bá a ṣe ṣe léyìí bá a ṣe ṣe léyìí lọ níbi àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn ahkam níbi àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àdìọ́kàn ìní àdìọ́kàn tó yàtọ̀ sí nǹkan tó kílẹ̀ nínú alukur'an àti sunna ó tètè sọ̀yàn di oníbídíà nìyí eléyìí láfa ń sọ fún wa wípé wọ́n tasdiqu bil ahadisi fi wal imanu biha ká nígbàgbọ́ nínú àwọn ahadisi tó ṣe kó sọ̀rọ̀ ń pa kádàrá wáyù kọlù lima àní sọ pé wáyù tó máa fi rí bẹ́ẹ̀ wàlá kẹ́yì àní sọ pé báwo ló ṣe máa rí innama huwa tasdiq wal iman biha titwaniki agbagbo wa ma lam ya'rif tafsir al hadith ẹni tí ó bá wá mọ àlàyé hadithi tó gbàgbọ́ kò mọ àlàyé rẹ̀ dáadáa akẹ́nà wa yablighu aqlu tí làákà ìtì ògbé faqad kufiya dhalik kó má darẹ̀ àwọn èèyàn tó gbọ́yé gbọ́yé tó ń dalà aká ìtì ẹ̀rù yìí kò ju ọ́lẹ̀ kó ń gbàgbọ́ ṣùgbọ́n kò yé òun ṣùgbọ́n ká máa fọ́pọ́lọ́ gbádànù ká máa fi làákàyè àtakò ká ní kò bá làákàyè mú ìròyìn bẹ́ẹ̀ yóò di àwọn aládàádálẹ̀ yóò mọ̀ bẹ́ lára àwọn aládàádálẹ̀ wà ó kí máa dáhù wọ́n ti bá yanjú rẹ̀ فعليه الايمان به والتسليم تيتيانيكو يعني باغو كوجا جووله كوجووله مثل حديث صادق المصدوق لا كوجوي تجابي حديث الصادق المصدوق ومثل ما كان مثله في القدر او كتو شيكه او دابي حديث صادق المصدوق hadithu asọ́dùkùn masdok òun náà ni hadithi tí alimamu muslim àtàwọn míì alimamu bukhari àtàwọn míì tí wọ́n gbà wá hadithi anabuwa muhammad sallallahu alaihi wasallam tó ń sọ yípe yúṣmọ̀ khalku ahdikum fi batni ummi arba'ina wọn ó máa kó ìjẹ́dẹ̀ ẹnìkọ̀ọ̀kan jọ sínú ìyá rẹ̀ ní forty days sorry ní eh, forty days so nínú hadithi yìí anabuwa muhammad sallallahu alayhi wa sallam padà wá sọ̀rọ̀ pa kádàrá bí wọ́n ṣe rán màláíkà tí ó wà fẹ́ mi wọ́n ṣe rán sí ẹni tí oyún tó ń bẹ nínú so àdífì yìí ni tàbá wo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú kádàrá yìí ìkà tó ṣe pé ẹlòmíì ó lè máa gbọ́ ọyé dáadáa yìí sọ̀nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní ثم يكون علقة مثل ذلك ó máa di ẹ̀jẹ̀ kíkí ثم يكون مضغة مثل ذلك yóò di báṣí ẹran thumma yab'athu Allahu malakan ọlọ́wọ́ bó wà rán màláìka yóò gbé màláìka dìde fayumaru bi arba'i kalimatin wọ́n pa aláṣẹ pé kó kọ nǹkan mẹ́rin fayuqalu lahu wọ́n sọ fún màláìka yìí pé uktub amala kọ iṣẹ́ rẹ̀ wa bákan náà àrísìkí rẹ̀ ìjẹ́mú rẹ̀ wa ajala ọjọ́ tí ó lò láyé wọ̀ṣẹ̀kíyàn náà sọ̀rọ̀ ìjì bákanáà ṣe lórí ibú èèyàn ni ó jẹ́ ní àbó lóríire fún ma yìí fọ́kù fi ìró lẹ́yìn náà wó tún fẹ́ mi sí anábi wá ní fa iná rájúlá mi ń kó èèyàn kanú yí láyá àmàl yóò máa ṣiṣẹ́ hatta ma yakunu tí èwọ àjẹ́nà pẹ̀lú iṣẹ́ dáadáa tó ń ṣe òun kírun òun báwẹ̀ òun ṣe tọrẹ àánú ó ṣe kò ṣẹbọ pẹ̀lọ́nà àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ fàyẹ́sìkò alẹ́yìn kítààbù ìtọ́lọ̀wọ̀ bá ti kọkalẹ̀ fún láti láíláí nǹkan yóò àgbàwájú fàyà àmàlẹ́ àmàlẹ́ àlìnà yóò bẹ̀rẹ̀ sí wa bayna an-nari illa zira' nítorí wọn kù láàrin wọn àti náà wọ́n ni fayasbiqu alayhi kitab fay'amal bi'amali yóò mọ̀ ṣiṣẹ́ ọmọ náà ويعمل حتى ما يكون بينه وبين النار إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة ẹlòmín náà ni òun náà lè ti máa ṣiṣẹ́ ọmọ náà bọ̀ wá náà tíra tọ́lọ́wọ́ bá ti kọ kalẹ̀ yóò wá di nǹkan tí ó gbà wájú ẹ̀ yóò wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ọmọ àlùjẹ́nà yóò bá wọ àlùjẹ́nà látara rẹ̀ eléyìí ni hadithi imam ahmad ń rí fẹ́ẹ̀ sí gẹ́gẹ́ bí hadithu asọ́dìkì masduk torí wípé abdullahi bin mas'ud anhu ìgbà tí ó sọ ó ní rasulullah sallallahu alayhi wa òjíṣẹ́ ọlọ́wọ́ bá sọ fún wàwúwọ́ sọ́ọ́díkùl masduk òun náà ni asọ́ọ̀dìk olódodo èyàn almasduk ẹni tó ṣe wípé ní tí wọ́n sọ fún òdodo ni olódodo ló ń gan fún rẹ̀ ìtàkùn sọ fún náà òdodo ni ẹni tó wá bá sọ̀rọ̀ òdodo ló sọ ìtàgbé fún gangan fún rẹ̀ òdodo ni pẹ̀lẹ́ ni wọ́n pè ní hadithu asọ́ọ̀dìkùl masduk torí pé abdullahi bin mas'ud ó rí fẹ́ sí anábíwa muhammad sallallahu alaihi wa sallam nínú hadithi ìpè as-sadiq olódodo al-masduq ẹni tó ṣe wípé òdodo ni ọmọ sọ fún that is jibril alayhi salatu wa salam náà kí ni nǹkan tó ní connection mọ́ ọ̀rọ̀ imam ahmad níbi hadithi kàjáde ìsìn òun náà ni ẹni tó ṣe wípé ó máa máa ṣiṣẹ́ ọmọ aljanna bá ṣe ń rí yóò mọ kírun yóò mọ gbàwẹ̀ yóò mọ so yóò kù díẹ̀ kó wà lìjẹ́nà òun ni ìmọ̀ ọlọ́run ọba tó ń bẹ lákọọ́lẹ̀ ta ṣàlàyé fúnra wa níbi ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá yóò wá di nǹkan tó ṣe wípé yóò gbà wájú ọlọ́run ọba ti nímọ̀ nípa gbogbo nǹkan pátápátá bóò lè kálukú ṣe lògbésí ayé rẹ̀ ó ti ń bẹ nínú mọ̀ ọlọ́run ọba láíláí kúmù kó tó dá ló ti mọ̀ pé lágbájá ọmọ lágbájá ti ń bá dá bí ó ṣe lo ìgbésí ayé ẹ̀yìn kò ń ṣe bó fọ́ọ̀sì ẹ̀kọ́ ṣùgbọ́n bí ó ṣe lo ìgbésí ayé rẹ̀ rèé ó lè kọ́ ṣe bí ẹni dúró déédéé ọlọ́ọ̀fẹ́ sọ́ọ̀dì ní yóò change ẹ̀ ó lè jẹ́ pé yóò kọ́kọ́ change ní tó ṣe pé rough life tó lò lọ yìí nìyí ah èyàn mọ̀ pìtì rẹ̀ ni all of a sudden ẹkàn rí pé yóò kàn change ni yóò bá dẹni tí ó mọ̀ ṣiṣẹ́ dáadáa yóò mọ̀ kírun yóò mọ̀ jìnà sáàrùn ṣe ẹbọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ rúgbọ́n lọ́lọ́wọ́ bá kò ní pẹ́ sígbà yóò bá jáde láyé sòrò èèyàn bẹ́ẹ̀ àánikẹ́ni tábàkọ alẹ́ ìkìtà ìmọ̀ ọlọ́wọ́ bá tó ṣe wípé ó sátẹ̀ tí ó ń tàṣe tó ń bẹ lákọọ́lẹ̀ ó gbàwájú rẹ̀ ìtọ́lọ́wọ́ bá mọ̀ ń parẹ̀ tó ṣe pé ó sátẹ̀n tó ń bẹ lákọọ́lẹ̀ ó gbáwájú ẹni yẹn nǹkan yẹn di nǹkan tó come to pass ẹni tó ti ń ṣe dáadáa tẹ́lẹ̀ ó dẹni tó ń ṣe rádàràdà tó kú lórí ẹ ẹni tó ti ń ṣe rádàràdà tẹ́lẹ̀ ó dẹni tó ń ṣe dáadáa tó padà wá kú lórí ẹ ìpìlẹ̀ òun dẹni pé mọ̀ ń ṣàbà àlàṣe yìí wọ̀mọ̀ ṣáàbà aláṣẹ́ máa ta àlè yìí ìpìlẹ̀ ní pẹ́ni tó ṣe pé àti kékeré ló bá ti wùwà kan ìwà yẹn tó súnmọ́ òun ni pé kó ewu lórí rẹ̀ ní tí ó ṣe dàgbà tí ewu náà ni ẹni tó ṣe pé àti kékeré ló ti mutí ló ti ṣe rẹ́dẹ̀rẹ̀dẹ̀ káàkiri ní tí tẹ́ta mọ́ common oníkẹ́ni yẹn kó ṣe pé tí ó ṣe dàgbà tí ewu náà nù ìtò ewu lé ọlọ́wọ́ ọba ní kó mọ́ lọ bẹ́ ìyẹn ó ti mọ́ ṣiṣẹ́ dáadáa change all of a sudden ni ìyẹn ó ti mọ́ ṣiṣẹ́ bí yóò change all of a sudden ni àwọn afáàfi máa ń sọ fún wa nípa pé mọ́ gbàtàn jẹ́ mọ́ gbàtàn jẹ́ kò ti ń ṣe dáadáa continue dáadáa yẹn mọ́jú káwọn kan tẹ́ along the line pé ṣèbílẹ̀ iná ẹ̀kọ́ ṣe lónìí tó bá ṣe lónìí wà á túbá ó ṣeé ṣe pé tó bá ṣe nǹkan burúkú yẹn ntí ikú ka mẹ́ lọ́wọ́ nù ntí ikú ka mẹ́ lọ́wọ́ nìyẹn bẹ́ẹ̀ ni iṣẹ́ ní ìkàwàpé ìta abáṣe tí kú ká mọ́ lọ́wọ́ òun gangan ní kókó sẹ́lòmí yóò ti dúó déédé ọlọ́fisọ́ ni yóò kú lẹ́lẹ́bọ yóò kú lẹ́ni tó wóró pẹ̀lọ́lọ́ ó lè jẹ́ pé ń jọ tó fẹ́ ṣe ní ìgbìṣẹ́lẹ̀ ìtìmáṣẹ́ tán máa túbá náà mú wọ́kọ́ ló lẹ́mí ọ̀rẹ́ ta ló sọ fún ẹ yí pé ó rí tútúbá yẹn túbá so ló jẹ́ pé yòókù ń gba ìtànjẹ dáadáa téèyàn ń ṣe kó mọ̀ ṣe lọ àǹrẹ́sì à ń sinmi ìpé ti fi àṣà burú lẹ́ lónìí jẹ́ wù àbàjẹ́ lónìí tó bá di ìrọ̀lẹ́ àbí tó bá di ọ̀sán àbí tó bá di ọ̀la màá tún ṣe dáadáa padà kò sí garanti wípé o lè di ọ̀sán o lè di ìrọ̀lẹ́ o lè dọ̀la ọ̀hún máa ṣe tó ń ṣe lọ ṣùgbọ́n ìgbà ní ẹlòmí yóò máa ṣe aburú bọ̀ tẹ́lẹ̀ ọlọ́fisọ́dì yóò change ẹlòmí yóò máa ṣe dáadáa bọ̀ tẹ́lẹ̀ ọlọ́fisọ́dì yóò change so fàyà àmàlù bí àmàlì àrìjánná ẹni tó ṣe iṣẹ́ aburú bọ̀ tẹ́lẹ̀ tó ṣe ipò wá tí ọlọ́fisọ́dì tó bẹ̀rẹ̀ ẹlòmídẹ̀ ní yẹ́sbíkò alìkítà fẹ́ àmàlà àmàlà alìnàr yíò gbáwájú ẹ̀ yíò abẹ́rẹ̀ sí ṣiṣẹ́ ọmọ náà ẹ̀kúlọ̀ náà ẹlòmí àgbọ̀ yìí sí pé ọlọ́run fọ́ọ̀sì ẹni yẹn láti change ni ọlọ́run ọgbọ̀ fọ́ọ̀sì ẹ̀ ṣùgbọ́n ìmọ̀ ọlọ́run ọba tó sátẹ̀ mi a fún alákòjú a ní tíṣà ó lè wò pé ọmọ yìí ló súnmọ́ kó gbé first tó ń bá ṣẹ̀zám fún wọn kò tí ṣẹ̀zám fún wọn òun ló súnmọ́ látara kí ni performance ẹ̀ ni ó lè ṣe kí ni ó lè predict nǹkan tí ó ṣẹlẹ̀ bó wá ní ọlọ́wọ́ wa ta'ala tó ṣe bóun ló dá wa yóò mọ gbogbo alámọ̀rí wa Allah náà yẹn òní gbogbo alámọ̀rí wa ló kò sí tó pamọ́ sí ṣe mọ́ wọn kòkòrò kéékèèké tá a lè fojú rí ní ọ̀ràn ọba mọ̀ details wọn ewé kan ò ní jábọ́ àti bó ṣe pé ọlọ́wọ́ bá nínú ń parẹ̀ in tó fi ń jẹ́ Allah náà nìyẹn in tí ó fi jẹ́ ẹni táǹsìn táǹṣe jọ́sìn fún náà nù torí pé ẹni tí ò nírú quality vice, irú ẹni yẹn ó lè mọ́ qualify pé kí ni kásìn ṣùgbọ́n ẹni tó nírú quality báyìí tá a bá là ń sìn ẹni tí ó qualify pé kí ni ká sìn náà nù so eléyìí hadith sadiq al-masduq tí alimam ahmad rahimahullahu ta'ala tí wọ́n rí fẹ́ sí òun ni tí awara kàyí gẹ́gbẹ́ ṣe ń bẹ inú sahih bukhari bákan muslim àtàwọn tíra hadith mi. Imam Ahmad rahimahullahu ta'ala àwọn ń tẹ̀síwájú wọ́n ní wa mithlu ahadithi ru'ya lára ẹ̀ náà ni àwọn àdíìsì tó sọ̀rọ̀ ń pa ife wọ́n rí ọlọ́run ọba tó bá di jọ́ǹgbé ní alkiyama ààrọ̀ ọlọ́run ọba báyìí ṣùgbọ́n tó bá di jọ́ǹgbé ní alkiyama ààrí ọlọ́run ọba subhanahu wa ta'ala abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kó mọ́ dùn wá ní rírí ojú rẹ̀ kúlìhà gbogbo ẹ̀ wà in nabat an asmai wà sọ́wọ́ hashamin elmustani afọ́ alagbọ̀rọ̀ nígbàgbọ́nú ẹ̀ gbogbo àdísì tó sọ̀rọ̀ farúbíà tó jẹ́ àdísì tó lálàáfíà kódà kó ṣe pé àwọn nǹkan yẹn ní ó jẹ́ nǹkan tó rí bákan ní etí tó ṣe yí pé tẹ́ni tó gbọ́ bá gbọ́ áwò pé èwo bí lélẹ́yìí wà iná máa aléyìn sí ìmánu bí ha in tó jọ́nà ẹ̀ sí ni pé kó ń gbà gbọ́ wà álà ẹ̀rú dẹ́mí ni àhárfán wáhìdà kò gbọ́dọ̀ tako ẹyọ kan nú àwọn àhàdísì wà gáyìrì à من الأحاديث المأثورات عن الثقات àti àwọn bí tó yàtọ̀ sínú àwọn ilé tó yàtọ̀ sí léyìí inú àwọn àdífì púpọ̀ wà látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ afrikọ́t àwọn sàhábà àtàwọn tẹ́tẹ̀lé wọn tọ́jọ́ mọ́ kéwú wọn títí tí wọ́n kọ́ sínú àwọn tírà náà nítorí ìnà ìdíkú tó bá rí john gbendé alkiyama àwọn olùgbàgbọ́ òdodo wọn ò rí ọlọ́wọ́ bá tí ó dá wọn tí wọ́n ń ṣèjọsìn fún àwọn kan ò ní rí ọlọ́wọ́n bá tó bá di jọ́nà káwa náà wò lákòjúwe ó léèyàn kan tá a ti máa ń ka ń pa rẹ̀ a ti máa ń gbọ́ ń pa rẹ̀ ṣùgbọ́n àrírí ìjọta bá rí ẹni yẹn bó nínú owó ṣe dùn sí ẹlòmíì tó ṣe yí pé fútbọ́là lásán lásán ló mọ̀ wo máàtì ẹ̀ tó ń rí nínú tẹlifíṣàn ìjọ tó bá rí nífẹ̀ẹ́ tètè báyìí one on one inú rẹ̀ ó dún yàtọ̀ ẹ̀rẹ́ lómi tí ó sọ ikú òkè á mo ti ẹ̀ signature ẹ̀ lásán ìgbà lágbájá fútbọ́là lágbájá báyìí ó sáyẹ̀nsì kìíní ó sáyẹ̀nsì ìwé tó wà lọ́wọ́ mi nìyí débi wípé àwọn èèyàn máa ta signature yẹn ìpè signature lágbájá nìyí tó sáyẹ̀nsì kí mo fẹ́ ta níbi tí àwọn èèyàn pàtàkì irú nǹkan bẹ́ẹ̀ pàtàkì ẹ̀ lé kan ní gọ́fúnọ̀ kan fẹ́ wá sádùúgbò nísìnyí àwọn èèyàn ó rọ lọ́bẹ̀ àbí pírẹsidẹ́ǹtì ló fẹ́ wá sádùúgbò àwọn èèyàn ó rọ lọ́bẹ̀ lápèjúwe kan ní Trump America fẹ́ wá sí Nàìjíríà ń sìn ó fẹ́ wá sí stadium àwọn ìhòrò lọ síbẹ̀ ni wọ́n sanwó mọ́tò láti lọ wò wọ́n ti rí fọ́tò rẹ̀ wọ́n ti rí píkọ̀ rẹ̀ lórí tẹlifíṣàn ní àmọ́yé ìgbà ṣùgbọ́n wọ́n nígbà tító pẹ̀lú nǹkan yẹn wọ́n á sanwó lọ sí stadiumu láti lọ wo àwọn fẹ́ rí one on one ẹni tá a rí píkṣọ rẹ̀ lélẹ́yìí o bó wá ní Allah subhanahu wa ta'ala bá ń ṣe jọ́sìn fún tó ṣe pé ààrí nípa kan rí náà ni àwọn nǹkan tó ń tọ́ka sí pé kí ni ọ̀kan ṣoṣo ni à ń rí sánmọ̀ à ń rí àwọn ọ̀ràwọ̀ à ń rí àwọn òkè à ń rí àwọn igi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àárọ̀ bí ènìyàn ara àwọn ẹ̀dá níná tó ṣe wípé ó ń fi rinlẹ̀ fún wa wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹnìkan ló dá wọn wọn àwáyé by mere coincidence láwọn kan nínú àwọn tọ́lẹ̀ra wọn mọ́ sáyẹ́nsì tó ṣe ń sọ mọ́ ṣe ń sọ wípé by coincidence làwọn nǹkan wọ̀nyí ṣe wáyé yíò gan ló takò làákàyè ká ní gbogbo àwọn nǹkan tó ṣe yí pé wọ́n wà perfectly designed yìí wọ́n wáyé by mere coincidence ìyẹn tako lákàí kí ẹ̀kan sọ fún ẹ́nsì pé mọ́tò tó ń ré kọjá lójú títì nísìn by mere coincidence ló wáyé scientist tó ń sọ̀rọ̀ yóò tako pé no there must be a maker fún ọkọ̀ tó ń lọ yìí ṣùgbọ́n tó gbà pé maker wà fọ́kọ̀ kò wá ní sí maker fún sọ́mọ̀tà ń wò yìí kò ní sí maker fún àwọn ìràwọ̀ kò ní sí mẹ́kà fún ìwọ gangan fún rẹ so léyìí ó tako làákàyè kí ìkékárí ọkọ̀ tó ń rìn ká ní kò ní mẹ́kà ó kàn jábọ́ náà ni tí ẹ bá fi lè tako làákàyè yìí dẹ̀ǹká ní gbogbo àwọn ìràwọ̀ yìí nìyí kò sí mẹ́kà fún ìyẹn tako làákàyè yìí sọ̀rọ̀ jẹ́ pé mi nù wọn gbà tí ó wo owó oníwẹ́ possibility pé ọlọ́run bẹ ó wà ó kàn jẹ́ pé kí ni òun ò lè sọ wípé ó ń bẹ ṣùgbọ́n possibility pọ́lọ̀ ń bẹ ó wá dẹ́gbà nǹkan táwọn rí ní tòótọ́ so àwọn yíò ni wọ́n ń pè ní agnostic ni àwọn fi yàtọ̀ sí àwọn atheist atheist ní òun ò tiẹ̀ nígbàgbọ́ nú ọlọ́run kankan tó agnostic ó sọ wípé kí ni òun ò lè sọ pọ́lọ̀ ń wá òun ò dẹ̀lé sọ pé kò sọ lọ ìkíní kejì wọn béèrè kẹ̀kẹ́ lásán wọn ní kẹ̀kẹ́ ìjábọ́gbà ìmí coincidence wọn ní kò bálaka ìmú ó gbọ́dọ̀ ní mẹ́ka sógbó làwọn nǹkan ń rí gbogbo òṣè wá ní mẹ́ka ṣùgbọ́n alhamdulillah ọlọ́run ọba ṣe wá ní olùgbàgbọ́ ó ṣe wá lẹ́ni tó ju ọ́lẹ̀ fún agbàkóhùn ló bá gbogbo àwọn nǹkan wọ̀nyí adẹ́gbogbo àwọn nǹkan ìrọ̀lọ́wọ́ bá ó dọ́gba nǹkan wọ̀nyí lásán ó dáléré ìrọ̀lọ́wọ́ bá dáwọn nǹkan wọ̀nyí kó mọ wúlò fún wa ó dá wa nítorí ká lè bá a ṣe ìjọsìn fún ó dá wa káwa lè ṣe ìjọsìn fún ẹ ìjọsìn tá a bá dẹ̀ ṣe náà ìrọ̀lọ́wọ́ bó nídìí ẹ̀ ṣùgbọ́n torí ká tún rí àlékún orí rẹ láyé bí àti lálkìyàmẹ̀ so ẹ̀ ń padà sí bí àǹfààní wa láyé bí àǹfààní ayé àti àǹfààní alkiyama kí la fẹ́ lè gbogbo eléyìí tàn sọ òní pé ọlọ́wọ́ ọba tá ń ṣe jọ́sìn fún káàrí yìí tó bá di jọ́gbìn alkiyama a padà rí Allah subhanahu wa ta'ala olùbíjẹ́ pé ó nílẹ̀ nínú hadith anabuwa Muhammad sallallahu alaihi wasallam sọ yìí pé tó bá fẹ́ èèyàn ará aljanna àwọn anìkìlá tó fẹ́ ẹ̀làmtúbọ́ yìí ojú hànà kílá tó wá ìrí ọlọ́wọ́ bá ó ti ní kí ìmọ́lẹ̀ kójú wá kó mọ́ fún gbò àárín ìmọ́lẹ̀ bákaná ẹ̀làmtúnẹ́ jínẹ̀mínà náà ó ṣọ́wà nínú náà àwọn náà àwọn èèyàn kan náà wọná àfẹ́ ah, àrùpa àfẹ́ kankan mọ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala yóò wá ní èmi fẹ́ fún yín ní kankan òun náà ni pé kí ni mo fẹ́ kẹ́ ẹ rí mi gangan anabuwa muhammad sallallahu alaihi wa sallam òòtú shay'an ahabba ilayhi min an-nadhar ila rabbihim subhanahu wa ta'ala kò wá sí kẹ́kẹ́ tí wọ́n fún wọn tí wọ́n nífẹ̀ẹ́ tó sí pé kí ni ká máa wu ọlọ́wọ́ bá wọn tó dá wọn báyìí eléyìí yóò jẹ́ kí gbogbo àwọn nǹkan yòókù tí wọ́n ti ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tún kéré anabi wa ka aya lilladina ahsanu alhusna wa ziyada àwọn tá láyé tá bá tá dúró déédéé tá ṣe sùúrù tí wọ́n jẹ́ kí ọ̀dọ̀ yìí ní ayé kópa àwọn rọ́gà ẹ̀hùsùnà tí ó máa bẹ fún wọn òní tó fi ojú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n máa rí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gẹ́gbẹ́ jẹ́ pé ẹni tí àwa náà ta jẹ́ ìran àti rí ìjọta wá rí ọ̀rọ̀ pa fẹ́ jẹun gan agbẹ̀sẹ̀gbẹ̀ kan bí òbí tọmọ rẹ̀ travel ni for bí ọmọ lọ lóyìnbó àwọn ẹ̀wà dé ìtùnú tó ṣe pé yóò bo òbí ìdárú yóò jù pé ah mo ń fẹ́ jẹun lọ àbí òbí rí ọmọ náà ìdùnnú tí ó bo dárú yóò ju ọ̀rọ̀ pé kí ni a fẹ́ jẹun lọ ṣùgbọ́n bí lè ṣe rí ilẹ̀ yìí náà àwọn kan náà àwọn tapẹ̀rẹ̀ àwọn mùsùlùmí wọ́n sọ wípé a ní rí ọlọ́run ọba tó gbé kò bá ìmú kárí ọlọ́run ọba bẹ́ẹ̀ ni tàbá wọ al-Qur'an ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní ojú ní ọmọ ìdí náà bẹ̀rẹ̀ tún àwọn ojú kan ó máa mímí ní yìí ila rabbi anazira ó ṣe pé wọ́n mọ̀ wo ọlọ́wọ́ bá wọn báyìí ìgbà táwọn tá ń sọ tán ní à níbi ọlọ́wọ́ bá tí wọ́n sọ̀rọ̀ lórí eléyìí wọ́n ní ila rabbi anazira kò ń ṣe pọ́n máa rọ́lọ́ ní ìtumọ̀ rẹ̀ kò ń ṣe fún wórí ọlọ́wọ́ àwọn afá wọ́n ní ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala sọ pé kalla innahum arrabim yawma idin la mahjubun ọlọ́ọ̀ ní àwọn kẹfẹ́ tó bá jọ ń gbé ní alìkìyàmà la mahjubun wọ́n á fi gàgá dí wọn lójú tàn fi rí ọlọ́ọ̀bá wọn so lẹ́yìn sí pé kí ni àwọn tó bá jẹ́ mùsùlùmí tó jẹ́ mùmí ní òdodo àwọn orí ọlọ́ọ̀bá wọn ni àwọn tá ń sọ ìyá wọn ni ọlọ́ọ̀bá ní ah, látùdíríkù àbsọ́rọ̀ ọlọ́ọ̀bá ní ojú kan ò lè ró wọn yóò dúkọ́ àpsọ́ ọlọ́ọ̀bá ní rojú àwọn àfáà ní àìlágbọ̀yé ni látùdúrúkù àpsọ́ tọ́lọ́ọ̀bá ń sọ mẹ́ yẹn ọ̀wọ̀ ìtumọ̀ méjì ní sí àpẹẹpẹ́ kàtú pé kí ni láyé ń bí ojú kan ò lè rí ọlọ́ọ̀bá láyé ń bí gẹ́gẹ́ bí ìyàwó Aisha ṣe tu àbíká sọ pé látùdúrúkù àpsọ́ ojú kan ò lè rọ kiri ká ọlọ́ọ̀bá láyé dàtí pàápọ̀ ọlọ́wọ́n bá kò sóbi tó lè rọ kíríkà pàápọ̀ ọlọ́wọ́n bá ṣùgbọ́n tí àwọn àní ní ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó bá jẹ́ gbìnà alkiyama àwọn ni àwọn olùgbàgbọ́ òdodo wọn ò rí ọlọ́wọ́n bá tó so ló fi jẹ́ wípé àwọn tí wọ́n gbà pé àní rí ọlọ́wọ́n bá tó bá jẹ́ gbìnà alkiyama wọ́n takò àwọn àdífì tó pọ̀ tó nílẹ̀ lára àwọn àhàdíìsì yìí òun náà ni àdíìsì anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam tó sọ yìí pé innakum satarawna rabbakum kama tarawna al-qamara laylatal badri ẹ máa rí ọlọ́wọ́n bá yẹn olùgbàgbòrò bẹ́ẹ̀ ṣe rí òṣùpọ̀ ọjọ́ kẹrìnlá bẹ́ẹ̀ lẹ́ ṣe rí ọlọ́wọ́n bá látúndọ̀ múnà fi àbí látọ̀dọ̀ múnà fi rúyàtì ẹ̀ ní máa di fún fún láti rí àbí látọ̀dọ̀ múnà fi rúyàtì wọn ní ṣàbòsí fún yín láti rí ọlọ́wọ́ báyìí ẹ̀ rí ọlọ́wọ́ báyìí ẹ̀ ṣe rí oṣù kọ ọjọ́ ọba subhanahu wa ta'ala àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àdìs tó fi nílẹ̀ ṣùgbọ́n àwọn kan gẹ́gẹ́ bá ṣe sọ wọ́n ní ní àní rí ọlọ́run ọba kí ló dé àwọn gbogbo àwọn àdíṣtò wọn lẹ́ńkọ́ àwọn ní ìrí ọlọ́run ọba ó takò làákàyè ní kí ló tóbi takò làákàyè wọ́n ní tàbá fẹ́rẹ́ ọlọ́run ọba nísìn ó túmọ̀ sí wípé ibi kan láti rí ìsìláàkó ikú kárí àwọn ààyè ò lè gbọ́lọ́wọ́n bá so ààyè kan ò lè gbọ́lọ́wọ́n bá torí ẹ̀ à lè rí ọlọ́wọ́n bá àwọn àfẹ́sìn kọ́lọ́wọ́n bá kó máa fún sọ ẹgbẹ́ sheikh islam tèmíyà rahimahullahu ta'ala nínú tíra àwọn tá a mọ̀ sí bayan talbis jahmiya tíra tán fi ṣe ìfèsì fún àwọn pàtàkì jùlọ alfakuru rọzi wọ́n sọ̀rọ̀ bọ̀ wá wọ́n yí al'ilmu bí annáwú yúrọ̀ ìmọ̀ wípé ká nímọ̀ pé ọlọ́wọ́ba wọ́n rí dàdìdà wọn lùbà gbóòdó lórí wọ́n annà jahamiya ipé kánú yẹ kùtùmúnà ìǹkára wọ́n ń pa ìmọ̀ tako nǹkan yìí wọ́n ń pa á mọ́ kí nìkan náà ó ní pé ọlọ́wọ́ bá ń bẹ lókè wọ́n ń pa kìíní yẹn mọ́ wọ́yàtọ̀dọ̀ rú nǹkan rírú ìyá ṣùgbọ́n nǹkan tí wọ́n fi hàn síta ó ní pé wọ́n ń sọ fáwọn èèyàn pé àlèrí ọlọ́run àlèrí ọlọ́run ṣùgbọ́n nǹkan tí wọ́n ń tako gangan onípọ́lọ́ọ̀ba òǹbẹ̀ lókè wọ́n náà wíyá wọ́n sọ pé àmì ọlọ́run ọba àbáwọn nǹkan tó jọ wọn báyìí lìyẹ̀tẹ̀wọ́sọ̀lù bímọ ìrúnáwó mi nǹkan ìròyà wọ́n fẹ́ lo ìtakò rírí ọlọ́run ọba àyẹ̀ ipá àmì rí ọlọ́run ọba wọ́n fẹ́ lo rẹ́rẹ́ bí aka sọ láti dìde ibi tán lọ ni wàlùkọ́ọ̀lù bí kọ́lùkì kùrán adáàmù ẹ̀kùnmù náà bákan náà ìsọ wípé alukùrán ní tàǹkà tí pépó kì í ṣe ọ̀rọ̀ ọlọ́run ọba ẹ̀dọ̀ ọlọ́run ọba ni ìtumọ̀ ibi tí wọ́n sọ ìtumọ̀ alukùrán

ọlọ́ọ̀bọ̀ kì ń ṣe ààyè kí nǹkan yóò máa ṣẹlẹ̀ sí torí náà kọ́ wọ́n ní ọlọ́ọ̀bọ̀ kì ń sọ̀rọ̀ ojú méjì àdílé ọlọ́ọ̀bọ̀ tó bá rí jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ìkejì ó ní pé alkùrán ẹ̀dá ọlọ́nkan dání kò kí ń ṣe pọ́lọ́wọ́ bá sọ ìkálkùn kùrán ọlọ́wọ́ bá ń bẹ lókè torí pé tó bá gbà pé ayé àmàrọ́ ọlọ́wọ́ bá ó kú pé kí ni gbóná máa ti ṣe wájú ní àbẹ́yìn àbókè àbí ọ̀tún àbósì àwọn dẹ̀ ní wọ́n gbà pé ọlọ́wọ́ bò sí lókè so ìfọ́pọ́ ọlọ́wọ́ bò sí lókè direct ní ọjọ́ ìsìn wọ́n ń dọ́gbọ́n láti lè mọ́ sọ wọ́n wá ń sọ àwọn nǹkan tó ṣe yí pé àwọn èèyàn lè lò láti lè fi mú àwọn wọ́n ń takò nǹkan yẹn òun náà ni pé ká sọ pé a nílé ọlọ́wọ́ bá ká sọ pé ọlọ́wọ́ bó ní sọ̀rọ̀ ni wà kánà ìmọ̀tí salaf ya'lamuna zalik àwọn àfá àṣáájú wọn mọ̀ pé táwọn èèyàn jáàbò sọ̀pọ̀n àbí tí wọ́n lọ yìí ya'lamuna zalik minhu ya'rifunahum ìsàfihàn yẹn pé wọ́n ń takò orílẹ̀ ọlọ́wọ́ ọba tó bá dìjọ́ ń gbé wọ́n ń takò pé ọba ò sọ̀rọ̀ ipò ń takò pé ọlọ́wọ́ ọba ń sọ̀rọ̀ àwọn ń lò yẹn gẹ́bí evidence alama asarruhu lórí nǹkan tí wọ́n fi pamọ́ kí náà fi pamọ́ òun náà ni pé ọba ò sí lókè yẹ ilmi torí pé àwọn sọ ìsọkúsọ tán gbé wa ipe wọ́n ń takò pé ààrí ọlọ́run bá tó bá jọ ń gbé ní alkiyama wa ankaru annahu yatakallamu haqiqatan wọ́n takò pé ọlọ́run bá máa ń sọ̀rọ̀ li anna ru'yatahu wa kalamahu torí pé tàbátọ́ pọ́lọ́run ọba ipe ààrí ọlọ́run ọba bákanáà ọlọ́run bá máa ń sọ̀rọ̀ mustalzimun ìyẹn ní ó necessitate li wujudi li wujudi fawqa alam ipe ọlọ́run ọba ń bẹ ní òkè nìyẹn فإذا سلموا الكلام ورؤيا وغيرهما سما تجوالة في الله وبان صورو ما جوالة في أماري الله وبطبر جنب القيامة لازمهم تسليم أنه فوق العرش كتما سيكون برو جوالة في الله وبان بلوكي إذا أنكروا ذلك ثم باتقوا ووافقهم عليه من وافقهم بكنا وتتلوا سما تلوا توصلوا بذلك لإنكار علوه على العرش òun ni wọ́n wá lò gẹ́gẹ́ bí akasọ láti lè fi sọ pé ọlọ́run ọba kò sí lókè wa ghayri dhalika níbi qalu law kana ala al-arshi la jazat ru'yatu wa la kana la yajuzu an yura ó túmọ̀ sí pé ó pọ́sibù kí àwọn èèyàn kí wọ́n rí tó bá ń bẹ lókè wàlàkánà mutakalima bákan náà yóò mọ̀ sọ̀rọ̀ ńgbà tó bá ti ń bẹ lókè ọmọ aláyàjúzù àyúrọ́ in tí ó bá tọ́kárí yẹ̀mtẹ́ni àníyàkú na fọ́kọl arṣì ó túnmọ̀ sí pé nǹkan tó ṣe yí pé a kò ní sí ní òkè aláràṣì ni so kí láfá fẹ́ lò ń bí eléyìí òun náà ni pé nǹkan mẹ́ta náà kàkalẹ̀ yìí ọ̀rọ̀ rírí ọlọ́mọba tó bá dìjọ́ ń gbé ní alkiyama ọ̀rọ̀ pé ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ pé ọlọ́wọ́ bá ń bẹ lókè nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn tán pè ní jàmíyà àwọn tán jẹ́ polówó aládàádálẹ̀ kan tó ti kọjá tán pè jáàmù sọ fún wọn ni wọ́n sọ eléyìí àwọn ẹni ìṣíwájú wà lè mọ́ wọn pé kí wọ́n fún wọn ń kéfèé rí torí wípé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí ni ẹ̀rí rẹ̀ ó clear nínú alukur'an àti sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam fi ọlọ́wọ́ bá òun bẹ̀ lókè débi wípé àwọn ìyá wa àwọn bàbá wa tẹ́bá pè lọ wọn ẹni tí àdámọ́lẹ̀ ò ti dàrú òkú bọ́lọ́lọ́run bá wà tí ọlọ́run bá ń bẹ lókè ẹni tí àdámọ́ rẹ̀ tí ò ti dàrú kódà kan bèèrè lọ́wọ́ ẹni tó jẹ́ kírísítẹ́nì àti jẹ́jú yìí ìpínlẹ̀ ọlọ́run bá wà yóò lọ́wọ́ lókè nílẹ̀ nínú àdífà náà sọ́lá sáàm ti pé tó wájú ọgbẹ̀ndì alkiyama olùgbàgbọ́ òdòdó rí ọlọ́ọ̀bá wọ́n ní kò pọ́síbù kárí ọlọ́ọ̀bá tó wé tàbá ti rí ọlọ́ọ̀bá ní ó ti ṣe àti sọlọ́ọ̀bá di ẹ̀dá nìyẹn ẹ̀dá ni máa ń rí la máa ń rí ẹ̀dá ni máa ń ríra wọn sọ àlè rí ọlọ́ọ̀bá so bákan náà ọlọ́ọ̀bá kì í sọ̀rọ̀ torí pé ẹ̀dá ni máa sọ̀rọ̀ àwọn tó ṣe pé ní tó bá nílà káì á wò pé ah, àwọn òun náà sọ̀sọ̀kúsọ báyìí pẹ̀pẹ̀rẹ̀ àwọn ní mùsùlùmí bó ṣe rí náà àwọn onísọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ àmọ́yí àwọn ayàkùnrà ló fi léyìn nílẹ̀ àmọ́yí àdìsì ló fi nílẹ̀ ṣùgbọ́n tí yẹn bá ti lọ kó sínú pátipàti ní kò sí nǹkan tí ò lè sọ ó jẹ́ pé àwọn àfá wọ́n wọ́n wọ ìgbésìrú nǹkan àwọn nǹkan yìí ó correct ṣùgbọ́n náà bí kan dákẹ́ torí pórí pé kí ni lé pípù ní àwọn èèyàn tó wá ní kó ń sọ tó jódodo gan fún wọn ní àti ó máa tako làákà ìwọ̀n so torí àmẹ́jì kan rọra fún wọn lẹ́bẹ̀ẹ́ so eléyìí ìtún accuse àwọn sahaba rọ̀dọ̀wánù láàlẹ́yìn nípa pé wọn so àwọn olómẹ̀sìn ṣe àwọn làwọn tó ṣe pé wọ́n kọ́ àwọn ìròrí Aristoteles àwọn tó kọ́ ìròrí Socrates àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn so ló jẹ́ pé alukur'an wa sunna adúró tì í àwọn kẹta bá sọ síbẹ̀ pé ká gbàgbọ́ ká gbàgbọ́ bẹ́ẹ̀ tí nǹkan yóò bá yé wa káwa juwọ́lẹ̀ lórí rẹ̀ ní láì máa báwọn èèyàn jiyàn tí ò wúlò so àwọn kan gbọ́dọ̀ já àwọn kan tó ní ṣe pẹ̀lú òfin eléyìí báyìí ní ṣiṣẹ́ báyìí ní ṣiṣẹ́ èyí ń ó ní jẹ àwọn àlàyé àṣe báyìí ṣùgbọ́n ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àdìọ́kàn àti ọ̀rọ̀ mọ́níhàjù bó o ní a ṣe ń ṣàwọn kankan tó ní ṣe pẹ̀lọ́rọ̀ àdìọ́kàn náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí nǹkan tó ṣe pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n yẹ gẹ̀rẹ̀ kúrò níbi tó jẹ́ òdodo ni wọ́n dẹ̀ di aládàáda ẹ̀ látara rẹ̀ so abẹ́láwọ̀ bá subhanahu wa ta'ala kí ó ṣàánú wa kó fún wa ní àgbọ́yé nípa ẹ̀sìn rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته